yambabana mugeni tuwarosu wa aidihim ubataho akare ne piti awa do mugeni tuwarosu wa ahoma awa akare do mugeni tuwarosu bima kanu ya malun ni rabama ama wame ime hile onye ni kawana sunu geni oni geni oyene wa wa wa kawo omori kai omori ni si lawyer re ile ile defend out omori ba kawo kawo اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا اقرأ كتابك وكتك الله وكالقرآن وكتك الله وكتك الله تكن بقول الله من يعني باكا كفى بنفسك اليوم عليك حسيبا إذا أنا أتاك يوم تمكرين إلى إلى إلى إلى الجنة أبو سمعون رضي الله عنه يعني. إنني لا يبقى láti tó mú nínú àwọn akáwọ̀ mú rí kọ̀wọ̀ kan dá pìlì ọmọ rí akáwọ̀ kàwọ̀ máa yí bá dánù kọ́ọ̀lù làbáyíyà wọ́n máa ánàdé bàmláàmì lílàrí máa yí bá dánù kọ́ọ̀lù làbáyíyà ẹ̀yà ìràrọ̀mọ́ ìrẹ̀ ẹ̀mọ̀ ọmọ yíyọ̀ wọ́n máa ánàdé bàmláàmì lílàrí mẹ́màá rí lòkú mẹ́yọ̀ rẹ̀ kàmọ̀ ẹ̀mẹ́ yí rẹ̀ pì wọ́n bá kàkàwé obi ka obe lọwa ọ wasaka ẹrẹ awọ anyị personality ara ẹrẹ kumokuma ma sọ ẹbẹ ebe la lẹtọ tó mu yìí ó mú nígbà ká ọ̀rọ̀ yóò mọ̀ náà yẹn fọ́ ọmọ wọn náà ilé amúná ọ bí kọ́nà bí yóò mọ̀ náà yẹn fọ́ ọmọ wọn náà bẹ̀ nu ní ìkàkà ẹkẹ wọn kọrọ ọmọ nfààní ojú ọmọ mọ kọrọ ọmọ nfààní. إلا من أتى الله بقلب سليم akọ̀rọ̀ lọ́dún yìí tó mọ̀ ya na ń lè bọ́ọ̀nù hù ní ṣíríkù bọ́ọ̀nù hù ní kàwọ̀ bọ́ọ̀nù hù ní amọ́kọ̀ bọ́ọ̀nù hù ní dìbì

eh ori kirikiri maximum anaghị efu ori prison kuje ori prison na akebe nọ ọha ẹhụ na erigbe annama ya nọ erigbe annama ya nọ omuru ọha ẹba ẹhụ na ni amin na ya

اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سيف بكرك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا ربي يا من له جميع المكر اردد كيد من اراد يكيدنا عليه وهول مكر من أراد أن يقرب عليه واصرف خذلان من أراد أن يخذل عليه وجعل سوء من أراد بالسوء أيضا عليه ولا يوق المكر سيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها يوم شديد اللهم ارحمنا فإنك بنا راهن وما تعبدون فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالعراق العتقى لا تصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فعلمنا الصواب وجنبنا الأخطاء بما بفضلك وكرمك يا ذا الجود والكرم واللسان والمن رب اشرح لي صدري ويسر لي امري واعلل عقدة من لساني يفقه قولي ست الله مجبولا علينا وعين الله ناظرة الينا بحول الله لا يقدر علينا والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد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 كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك أمير مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين إلهي يا قريبوني إليه جداء أزعيه بيا كاكو أزعيه أو بجزينا نوك يسأل الله يا الله أبروا أبو ذر البخاري رضي الله عنه أنا أشعر يعني بما ركعني هداية حسية هداية فكرية هداية عقلية وهداية دينية إنه زي أنا أنا جاي زينا يا أقوى أبو رماني ọlọ́wọ́ ụzọ ihe ụzọ ahịkị dịba ka ọlọ́wọ́ ka ọlọ́wọ́ tupu ikpe ya na omuribe a bụ osiri ama na tutu ya oyi ije abamọ kare abịaja na makara ebe na eri supreme judge eri so ya eri chief justice of eh, supreme court of appeal ẹwà náà mọ̀ kárí ayé lẹ́nà ẹwà anthony general of federation ìlú kárí amára àmọ̀ kárí ẹni world court ọ̀bù ẹwà appeal court ẹni world court omuri ọmọ ní abẹ́fà fún ẹ̀yẹ̀dọ́ náà mọ̀ kárí inú court àná ọ̀rẹ́ yẹn ní kátà mọ́ kárí à omuri ẹni bèèrè ní ìfẹ̀kẹ́sẹ́ ọdún mọ́ ni mi. umuri ni jiye wanda ji ni yo bi fa'alun lima yurid na umuri se ka tsara da mane amma makare bi aka ne ko wasu kore ya mame amma ma na bi so dibi ini ya na e na bi na ọmọ ọha ọta ibe mepe enyi na anị iriwe nwa nara ibe mekwu ọnọ iri jẹ annama iri jẹ annama olóòmò yìí wò ka na amla anna jẹ annama min aljinnati wa nasi ajma'in ọzọ aljanna omori kò ní sí yọ lóòmò yìí wò tòkì náà àmì iri jẹ annama ẹ̀dá òmòrí òsèké òmòrí wà kátà wà fúnlẹ̀ àmọ́ láti ọ̀tọ́ òmòrí yìí òmòrí ọ̀kà yìí yóò mọ̀ nàkó nígbà hannam hannam kẹmẹ́tì fatakó wàtakó lòó fatakó lòó hannam nazid وضربت الجنة المتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك يوم الخلود

isoma nigeria wọn mú yọ̀ báyìí fún ọ̀nà. àwọn àwọn ọ̀rọ̀ sọ ìrọ̀ ayọ̀ múlẹ̀ ọ̀gá rẹ̀ kàtìlẹ̀ yẹn nìyí ó múlẹ̀ ọ̀ka yìí òun dì lè jannatu ìjà nàtò lílì mọ̀ rabaid ìrìnà báyìí rábà ẹ̀ẹ́dẹ̀ ó múlẹ̀ ọ̀ka jẹ́ bá mana máa ní kàá gọrẹ tẹ̀ yannama zana wa yau muri gaura bayi da wani bai da wa bai yere kan jama ya ba wa ye imi hini kata mbo kare ugo mu yo susu wa ina ta ha ni da na ho ro ga ya ne hada ma ha li kulli awabin hafiz aba ka ya bana ma zana wa yau muri ni na ka hada ma tu'adu akati to ne me yo ni ya li kulli awabin

enigba hivi na sai dhalika yawm alkhulud ayi suwe era ko nya hore neka enwa ni me ina na na ba ta e ni ba ko ko ta ko ko ogu ti ba na na ni ogu o tare wa tare ogu ko ko ire ni wa ni ni na ba na na eh wa ni wa ma wa ka wa ina na na ẹkọ ọyẹ náà aka àbá àbẹ ẹmọ ẹkú ìdẹnukọ náà bẹẹ níkẹ tí èmo lọkọlọ ẹkú ìtumẹ ti náà náà án yìí ya.

igori oyire da ofe ọyị nwụọ daka gori oyire daka abụọ onye dị na ịdaba ya ọya kwuru ụka ma na-enye ibi imagination ọwa kọta nwa na ịdaba ya ya nwere ina na bai Muhammad sallallahu alaihi ijabu dami bukari kawo ka a kono wani wani kenyi hinyo sana hoeke eh mu mudan yara gini gini ono ka ta la ilaha illa allah bo rizi na yon to mori amma ri na no no ko ne yon to mori ijon to na ba ko re ayo mori ya no mori ya shi tutu yo kai ولكن الله يهدي من يشاء وهو أعلم بالمعتدين omori yi shozo zo ni ze ọba ẹni èzí omori yẹ ó shozo ezu omori ọmọ ọba yẹ rẹ ẹni èzí èyí ẹbọ ọtúnra yẹ kó omori àwọn anasi ìjọsẹ na na ni alhamdulilah abubakar odukari ọrọ àmìyẹnu ọjọ tó omori kéyìn ní ya ọkẹ ẹwọ omori ọrìn kanaba muhammad sallallahu alaihi wa omori fẹ́ wọ́n ẹni yàmọ́ na bí islam ní wọ́n tó múrí à olórí yankee nọmba 6 ọlọ́rù musulmi nọmba 6 láti tó múrí mi olórí yankee dáàrù la arkham inú tó múrí à pé sàábẹ̀ nínú nọmba 6 wọ́n wọ́n ní sàábẹ̀ bá yá bọ̀ bàrẹ̀ yá bẹ́ẹ̀ àwọn ọmọ náà fún ọkọ̀ ọ̀yọ́ rẹ̀ bí ọmọ nínú islam àbúkọ́ àwọn ọmọ nọmba 40 Abu Dhar al-Ghifari the number six ọmọ pọ̀ gọ́wọ́ iná ni lórí ní tó mú ní ìpàlẹ̀ dáhùn arkam Abu Dhar al-Ghifari ìjọ pẹ̀hẹ̀bẹ̀ sójú kí iná aka bá ká gbogbogbò ní ẹtí maka tẹnẹta láìlá ìlàlá láìlá ìlàlá láìlá ìlàlá ɛnɛ bɔ no ɛnɛ ma kɛlɛ ne ɛba gidigidi tɛ ɛbɛ ɛnɛ ɛnɛ ayɛ ne wɔ bɔ bɛyi dɔ ɛnɛ wɔ na fa ɛnɛ ma bɛ tse jɛnɛ mo tse bɛri fɔ ɔtɛ nɔ ne mɛ lɛ tɛ nɔ ɛnɛ bɛ wɔ mɛ fi nɔ sɛ ɛnɛ bɛ mɛ ma nkɛ dugu bɛn n'a kan fɔ o bolo. wọ́n lè ní ilé ẹ̀dẹ̀ ọmọlẹ́mọ̀ wọ́n máa bó ní ojú kẹ̀bú dárò lè fẹ́ rí ẹ̀ ọlọ́pàá nìyà ọmọ ìwé tó gbóòzà ayẹ̀tẹ̀ gbóòzà ayẹ̀tẹ̀ don't become unconscious ọmọdé yìí ìwé ọ̀rá ìjọ́ máa ha àbáwọ́ ní ìlú ìwọ̀n náà wọ́n sọ gbogbo bẹ́ẹ̀rù bí fẹ́ lọ́kẹ̀ o sọ́bù bẹ́ẹ̀rù bí fẹ́ lọ́kẹ̀ láàrínà àrílọ́lá lórí ìgbàmírì ètò ọ̀nà kẹ́nà àbúbàkárì àpá ọdún ọlọ́pàá báwo bọ́kì bọ́kà wọ́n rìn ní ìwòlò ètò ọ̀nà ìrẹsọ náà ń gẹ̀ẹ́sọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀nà ọ̀nà ọ̀nà ìṣòwò èjòzí pọ́nà na fàràbí na ti sáà ọkùnrin oṣù mú àmì láyé wa nìkan ọ̀dọ́dọ̀ ọ̀dọ́ olùjọba ní ọ̀nà gbogbo máa káàyè náà bọ́ọ̀lù ìdòpá bàmí ìdòpá bàmí ìdòpá ọ̀dọ́ olùjọba ní ọ̀nà lẹ́ẹ̀mí lẹ́kàtà fúnà mi ọ̀rọ̀ náà náà mẹ́rẹ̀ ya ẹ̀rọ náà wọ ọ̀rọ̀ náà wọ̀ náà yóò mẹ́sọ̀rọ̀ ẹni mẹ́rọ̀ bí kiri yìí owó ọ̀rọ̀ owó ọ̀rọ̀ important yẹn ẹ̀fọ́ ààrẹ náà mi ẹ̀kì náà náà ni bẹ́ẹ̀ fẹ́ wọ́n jẹ ẹ̀nẹ́ bàbá yẹn ní sọ́ kájà bó bá lò lè fárí dábò tó ń tó ọmọrí yìí òṣùwọ́n tó ń tó ọmọrí yìí tó ń tó ọmọrí sọlọ́mọ rẹ̀ sọlọ́m bákà ní ehi ẹ̀

abubakar bukari bẹ́bẹ̀rẹ̀ ma ní ìwálì dọ́nà kòtù islam ya ní ìwálì bàbá òfìfàrin ní anábàmọ́ ọbàs oníbi so dìbí ọ̀rọ̀ ya fàrí tágìrì wà kàrí wà nìyí tágìrì sá nígbè ya kọ̀pẹ́tù àgbẹ̀lẹ́ ẹnu màmá ọ̀bẹ̀rẹ̀ ma ní ìwálì dɔhi ipan ɔrɛ fan dɔhi wa bini islam ɔkɛ na bini islam la ilaha illallah ijo morire ijo morire rara mi ka ayɔrɔ nɔnɔ ɔn mi kɔ mi rɛ n'o mori do dadu ya mi n'o mori so mi sɛbɛ bi ka bere sɔni pite ɛbɔ di islam abepa abora bi ne kaka ye rɔbure ɛni jɛ ɛni

wàásọ̀rọ̀ ní àhẹ́bà bí ní òmìnirí yìí lòmìnirí àgbọ̀ ọwọ́ ní rẹ̀ ní ìhẹ́ ẹ̀yà rẹ̀ bí orí rẹ̀ na gẹ́rẹ̀ òmìnirí lòmìnirí òun ṣe kíṣẹ́ rẹ̀ ìjẹ́bìgbò tó ń tó mú ní ìwọ̀n ọ̀kàwé banoz the far ọ̀rẹ́ aslam ẹ̀rà bí islam ẹ̀fọ́ lè fìdí islam بنت البكاء أما الغفار فقد غفر الله لها أو يريد سماء غفار أمري لا جيبية وأما أسلم فقد فقد أسلم الله أنا راه أسلم أمري ذا نواس النهاء ها ما في الوجود سواك رب يعبد ما في الوجود سواك رب يعبد كلا ولا مولى هناك فيقصد يا من له أنت الوجوه بأسرها فهبا وكل الكائنات توحد أنت الإله الواحد الحق الذي كل القلوب له تقر وتشهد ما في الوجود سواك رب يعبد إلى إلهي anyị nne sama aheke ọgbụrụ mgbori ya ọ na ọkụrụ nọ kalla na amụ na ọrụ ọga ịrọchara mama ụlọ azụ ịnarị ebe ya ma nlọrọ amatụ ojú ha ma ma na ma na na ẹtẹ ọrụ n'ụlọ kapi رهبا جزاء وهي وما يرى الرضا وكل الكائنات تواحد او يرى بها كاك او يرى ما او يرى ونيرى انت الاله الواحد الحق الذي كل القلوب له تقر وتشهد يومري يوم كن يرد الدنيا ذو زمان ابتنا وبيتك اي ما هو سهل ومنفع لا تشوفوا مريم أي ẹ̀yìn rẹ̀ lọ́fọ́ yóò kò gbòrò àbúkà àbúkà ìwò omúrí ọ̀pọ̀ yóò lọ́bọ́ bẹ̀rẹ̀ ìjọ omúrí ọ̀pọ̀ kàṣà yóò lọ́ ọ̀pá múrí ọ̀nà yá yá àmì àmì àmì mi abọ́nyára yìí sábọ́n tó yìí mara shoma be jarani ne yuri sabana be ayo khabbab bin al arab khabbab ana wazi arab radiyallahu anhu habab ana nani in sabon to mun yo yani be kanin ne rawi o korin ne rawi an kai mai yakan nabi da'ud alaihi salatu wassalam a makorin yare a wani habbabin larabci a wani mere makoranin yare sabon tuburi a mana idan ki sabe adi sabon tuburi on tuburi wasu pawa kayi ba wa yare makorin ba ọmọ ní àyè ìdáyé hu bí èyí ò tu okú lọ sọ ẹ̀dọ́ afọ́rẹ́ bí òṣùgbù ọmọ ní àyè ìdáyé hu ẹ̀mí èjì ìṣẹ́mu

don to hulbe ka hasan kai man asaba min ad-dunya shay'an halalan aba foda ene ore na ro ilu gbe hono man be ki jozi anaboro wa ka fa abhi nafsahu do se de ton do si eh do si mi tuje won muta'affifan bihi an nas eh barati barati sinne en won ko no bana en ni da ni ko ni kana ni ka متعطفا به على جيرانه باقي اللي أيامبا يمكو كوران دور ما راح ما ينبا يمكو كوران لقي الله يوم القيامة ودعوك القمر ليلة البدر وما جرب اللي في قيامة إيه سمع ذا أنقو ذا ولنا مع ذا صلى الله عليه وسلم خباب بالمرات أن طيب يقربان وقربان ما بينيازي ba mu koro ikar yanyara ama bi al'as ala bi wa'il jeli koro yoro man amma ya osu ko shi ota habab al-arab ni tioka suta al'as ala bi wa'il dahiya bati ya habab لم أعطيك أجرك حتى تكفر بمحمد بكر خباب na-ewesi ụta ọkọrọ ha mere na-esi ụta akawa ọmụkawori muhammad akawa ọhụrụ na hekan ọkawo ịrịfọtatem ni mụkọrọ si ụta dịka ya si ụta ebe mụkawo ịrọ ịrịfọtatem akamaa ebe la ilaha illallah

ẹ̀dọ̀kẹ̀lẹ̀ ẹ̀dọ̀kẹ̀lẹ̀ ní ìṣàbọ̀ náà onífẹ́rẹ̀ ẹwọ́ àfíkẹ́ ìfóntómórí látòntómórí ọ̀nà náà nìyà láìlá ìlàlá ṣẹ̀rọ àwọ̀yọ́ bẹ̀yìn tàwíd wa ṣírk ọ̀rọ̀ àbúyọ́ iná kan ní tàwíd ọ̀rí ṣírk tí khabab bá káàrọ̀ tí mú yọ̀lọ́ bá fíyà khabab bá káàrọ̀ ká yìí wàláhì ya aas ẹni oṣù múrí tìrẹ mu ẹni oṣù múrí aas nam akura bi muhammad ọmọ ọmọ amọkawura nabà muhammad sallallahu alaihi wasallam hatta tamuta wa tub'atha yawm al-qiyamah tó wọ́n bá ẹwà aas bí oṣù Na wàá ṣe ẹ̀ tẹ́tẹ́ mẹ́rin amúkáwórí anábà muhammad sallallahu alaihi wa sallam pòrò bí i ṣubú ọ̀ṣẹ́ kẹtẹtẹ pòrò náà múlẹ̀ ẹ̀rọ rẹ̀ máa sọ ẹ̀tẹ́ náà wọ́n ti kí ẹ̀mọ́ ẹ̀ka wọn. wọ́n fẹ́ làásù náà ká yẹn aláàsù ká ẹ̀rọ ká bá ọ̀nà àwọn bọ̀ bá dàlú àti mi kọ́ sọ òwúrú níṣẹ́ mi àmì ahụ ọnọdụ okwu na nyụsụ uru ka ọ na-ezu dara asọ na kweten onye anyị egwu nọ na shikpon kwusi ọta ịja ma kọrọ ụmụ mọ nkwusi ọta ogiri ahụ ahụ na mfere shi ọta malaka jiri na ochi yete agbụrụ ya mana sị malaka jiri ihe si chefe ya nke omori omori ọka ya afara aifan labi kafar أفرأيت الذي كفر بآياتنا وقال له تينا مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن عهدا كلا سنكتب ما يقول ونمد له من العذاب مدا ونرثه ما يقول ويأتينا فردا أفرأيت الذي كفر بآياتنا ومنه رغم ورغم أمرك رغم مقر الآية عمره وقال له تيمى ما له وولدا بقي لو تيمى ما لم وولدا أنا مزيان دام مجيان دام مكريان أطلع وغايب ما أنا رأي سمسر am ittakhadha inda ar-rahman ahadan abi an yadama ina kama rubuwa na bana wanda kalla sanatu ma yaqul wa namud lahu min al-'adhab mad kalla sanatu ma yaqul umri afasara sanatu ma yaqul abiko ma kalla haqqan idha idha idha sana tu ma yaqul idha tarafata abana kaabo wala muddu lahu min al'adabi madda bi tiyo titejo oya oya wani wani oya bara omuri ko tiyo titejo wana riku ma yaqul abise si yawo de ni jogan horewo de ni do oya tina farda de bi tene de ko ni nyaro bi tene omuri matu to omuri ẹ̀wọ́n yára nínú islam ilé bàtọ́ lọ́wọ́ orí yára sí abóntú múrí òyìnbó náà yìí yára àwọn oníwẹ̀ yẹ́ kàbá bin lara ilé tẹ̀sẹ̀ náà ẹ̀mọ́ bẹ̀ ọmọ bẹ̀ sáàt bin rabi rabi allah ọ̀nà sáàt bin rabi àbẹ̀mọ́ ní màmá ehi àánú lọ́nà má sọ́wọ́rẹ̀ bẹ́ẹ̀ ṣe lẹ́yìn ọ̀ṣẹ̀wọ̀n dọ̀dọ̀ ló ń ṣe yẹ́ tẹ́kẹ̀rẹ́ lẹ́yìn ilẹ̀ ìlọ́lá وترى كلمة التوحيد من هي فتاة سعد بن أنا بقى محمد صلى الله عليه وسلم أنا نجي جرا أوري مكة نا المدينة دان مكة نا أوري مكة نا المدينة أوري مي دي جمس نا مكة نا المدينة أوري مي أوري كنيسة إذا ينايك ويري نجي جرا ẹ̀wọ́n ní wíra àkójú máa ń sọ̀rọ̀ sí náà lè fi mẹ́yà amárọ̀rọ̀ ayẹ káàmì ìdíra léèkì ìbò amásí ọ̀rìkà wákàwà ní ẹnikẹ́bì tí sí ọ̀rìkà wákàwà ní ìdíra wọ̀bọ̀ ọ̀nà òṣìṣì wọ́n bẹ̀rẹ̀ sẹ́ǹsì yọrọ̀ bẹ̀rẹ̀ ní wọ̀bọ̀ ọ̀bọ̀ tí ìgbà ẹgbẹ́ àtẹ́bàkọ́lá أبو كلمة الشهادة أبو كلمة التوحيد أبو لا إله إلا الله صار بن الربيع أنا مدينة أنا أنت مري أنا ميتو أين يرى إما كاني أنا مكة أراني مدينة أنا مكة نبي تاني مدينة دونت مري غوايا أنا مدينة ọ̀sọ́nù wọ́n yàrá ọ̀sọ́nù wọ́n yàrá obi orílẹ̀ èdè ìjẹ́ nílé asọ́bà kanyà ìwà sáàdì bí mẹ̀rọ̀bí bẹ́ẹ̀ fi àwọn olótòmórí ṣọ́nù wọ́n yàrá lọ́gbà abdurrahman lọ́gbà sí áwùkì abdurrahman bá náà wọ́n mẹ́kà rẹ sáàdì bí mẹ̀rọ̀bí wọn bá ní madina bí sáàdì bí mẹ̀rọ̀bí bọ́ra yìí abdurrahman bin áwùkì bá kàyè

ọnụ ọdịnye na ọya ọ na-abụ dịsa abụrụ rọbị dọla ịga dọrọ ma mbọ ka anyị gbazọ nọ n'imi bebe na ejiji chi dị na e shatira abdurrahman bin auf baka barakallahu laka fiha umri ya shan barka foyo amma wa na'awo isu ne ta ya ma ya na dina tàbí wúdú hùyọ̀ bọ́ọ̀ mọ́ ọ sábà ọ̀nà ọ̀nà bọ́ọ̀ mọ́ ọdún bọ́ọ̀ kọ́rọ̀ mọ́ ina ji nínú ìwé chọ́ọ̀ bọ́ọ̀dọ̀ yàn ọkọ̀ bọ́ọ̀dọ̀ kọ́ àdísọ́ mẹ́yọ ń dọ́ọ̀ mẹ́yọ ń dọ́ọ̀ bẹ́ẹ̀ nkàtà قدر الله ما شاء فعل سن تمري سباي تمري كاتا كاي قدر الله ما شاء فعل انا من قدر يبني انت يزو بري يوم اذا ما شسن تمني يكون يمين دو وري دي شغون بونو ما باي اسو شاطرو بونو شاطرو مري agogo awa na ọhụrụ ọkatara ya ya nsatoro ogbori ọrụ nkatara otu ebe ọ katara ya nsatoro ogbori amara baba ya ọjọ kọrọ ọnụ n'ọgọmị da isi wu ka alisa ahisi omuri akwụnye ọsọ rọ nọ da kwasa gọ mẹ a akwụnye ku ha mẹtọ da ha gọ mẹ awa akwụnye ọnụ mẹ ka omuri ya imani ọ̀gá na jùtọ̀ ní èrè ka àbùrọ̀kọ̀ sọ́nà ọ̀sọ́nà mọ̀ sọ́nà yọ ọ̀rọ̀ bá mẹ́rin pé ọgọ́wọ̀dọ̀ àbọ̀ ọ̀nà lè èyí ẹ̀kọ́ bọ̀ àmìnà ó yẹ bẹ́ẹ̀ náà ẹ̀ka wà àmìnà lẹ́tìn tó rí mi láìláha ìlàlá muhammadu rasulullah sallallahu alaihi wa sallam abdulrahman bin aw dɔkta ayɛ ɔnyara ne saad ɛna wɔ ne madina ɔhyɛ ɔzuhu zɔn ɛna ɔna so bi muslim reliability yɛbɛnzanyi lɔtɔn tó muri yìí saad bin rabi yɛ nana bɛsi ɔzuhu yi zɔ abdulrahman bin aw but amaa yi zɔ maa na ɔrɔ ɛyɛ saad maa kanan ne sikama yɛ wɔrɔ wuli rɛ abdulrahman bin aw. sáàbù na mẹ̀rọ̀bí ẹni máa nìkàrẹ́ ọmọ ẹ̀ máa bọ́fà tó ń tó mọ yìí lójú rẹ̀ kó bá bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kó ó dùrẹ́ rẹ̀ bọ́fà tó ń tó mọ lójú rẹ̀ kó ó kòdì ìdí rẹ̀ kó bẹ́tẹ̀ inú rẹ̀ kó ó hòt ló ń tó mọ yìí lọ́kàá ìtàdé mi alákàràkà ebe wani kame ekame akame isaadu wani ọrịa eyi e, nọvel abụọ ilé e, ìmesù sallallahu alaihi wasallam zaid na wani thabit radiyallahu anhu baba kayan tumuri ka ọmọ ẹni ṣe ọrọ ẹni ba yi wọn tumuri iṣẹ ẹbẹ nkata ndọ na bí zaid wani thabit bẹẹ ti sáàbù zai ene kata mbere kun iba ya kure kun beni tuka o oh, ino na tuna ba divi divi tite beni tuka a to ho dere ma a to ho dere ma do ga na diru sani na janna ene mori tinti tijo a to ho dere ma do ga na ine nworo a to ho dere ma do ga na ine jannatin wa nahar okuhire erenyi orukokoti erenyi biza irabari sabit bashahi baka osat onto muri kama koyon salam يقرئك muri kama salama سلام عيون استراتيو انتم مريم onto muri kama ese ka o meme yo ya am sar bin rabi bakai wa ala rasulillah wa alayka ya rasul allah salatu wassalam oko onto muri bas ma ko onto muri jawabu dare oko iwo muri oro oro woro muri oto onto muri baka zaid nke zaid

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بس عاد ظهر ما يزيدي أنا ولد ثابت بقى يعني كوي أفقى ينتمري كل رسول الله جزاك الله عنا خير ما جزى نبينا عن أمتي كاي ينتمري كاي أمري وبي وبيشوطاني أمري وشوطا أو ذنوسي شن نبي وطا amakwana mjere gboro baba kote yawa na muri ọ̀la wọn kó bọ̀ ṣe ìwé náà ṣiṣẹ́ nípa muri ọ̀tá ọkọ̀ máa nìka yẹn tó wọ́n yíyọ. lọ́tún tó ka àwọn àrùn sẹ́yìn ẹ̀rọ náà lórí sùn. ìdí èkúṣe mọ́kókó àmẹ́rẹ̀ okosere kiri ọnụ ma aka ya lawo ni wọn mẹka kọchiri ọnụ ọka la khayra fikum in usiba rasulullah sallallahu alaihi wasallam bi shawkatin wa fikum rajulun wahidun ala qayd al haya la khayra fikum ana zama ina wa ni yo in usiba rasulullah wa hadha min ka aniki ama tonto moridi وفيكم رجل واحد على قلب الحياة دائما يرى ما بين الله ومن أما تكفر ماذا يكا إتيه كنت مريد أين يرى بين الله لا إله إلا الله سيما ما كان إلى هذا من الشيخ عبد العميد كيشك إذا كما بايع نظام إني ساعة من من أمان أما تقول إنه أبي أما يوم يتعي

Azụ ni ɛnuntu omori yi pa alaka tuntu omori ɔtɔla koko bɔbɔ hɛ sɔlɔlɔho alayhi wa sallam rɛ ma ni bɛ ntu omori yi de ɔyiba rɛ ma yi la rɛ ma ezi rɛ ma boka wakɔ abɛwa akyire wɔ wakɔ abɛwa ɛsɛ asa ɔyɛ barima no dam de bɛɛ so mokɔrɔ ma ɛyɛ de kaakaa kɛnɛ mura na bɛwa mura sa ɛkɔ yɛ yi avayɔ ɛkɔrɔ yɔ ahɔkɛ yɔ akida yɔ tɔnfidi yɔ ẹ náà lẹ̀ ṣé wọ́n mọ wọn rí bèèrè wọ́n rí lè kàwé òní lórí òní ẹ eré eré eré máa mọ̀rọ̀ kẹ́ máa tẹ́ náà bí a ti mú kọ́rọ̀ bí a ti mú àìdí a ti má slọtịn tó wọlé ni àbúkẹ lẹyìn àjọmọ ìwé ní èyí sí ẹyìn àjọmọ mi rè mí bẹẹ bá na rè mí àjọmọ na rè sí lẹyìn rè sí na ba ba e na ma ana mutuwa na kasai na rabi allahu anu to yi ne ne ne ne e e na lórí tukẹ asẹ́dùn abubakar àkúsọ́rì ìjọ mi nà ọ̀nà ni ìjọ ẹ̀ ọmọ akúsọ́ àwọn bí èkú ni wọ́n wọ̀ ní èkú ìjọ náà bọ̀ ní ìwọ́n máa jẹ́ orí ìjọ náà ni ọmọ ọmọ ọmọ ọdọ́ka yẹ abubakar man ha bí tẹ̀tla èyí yóò mi nà ọ̀nà bàtà bọ̀ àwọn ká abubakar

ọmọ ọmọ máa ká ẹwà àrùn ọ̀rẹ́ iná bá ìkàkà rẹ̀ ẹ sí bẹ́rẹ̀ àyè ń tó mọ̀ yìí ọmọ ìgbẹ́ àtàlà àkàbà bọ́wà ní tó ń tó mọ̀ yìí ọ̀pọ̀ ẹ̀fẹ́ ní màbúìnà ẹnì sí na àyè rẹ̀ na mo tó ń tó mọ̀ bá ní ọ̀rẹ́ wọ́n àyè yìí sáà oṣù ọdún tó mú kọ náà jẹ́ jìnà tí náà ṣùgbọ́n tó mú rí ní ọmọ ọmọ ọmọ ìrètò kò dókà ọ̀rọ̀ dídá an ka náà na kókó náà ìdàgún náà ọ̀rọ̀ dídá máa náà bẹ̀rẹ̀ àbùbẹ̀ ìbẹ̀rẹ̀ náà máa náà ìdàgún ní abubakar ọ̀rọ̀ máa náà bẹ̀rẹ̀ ìzẹ̀zẹ̀ máa ń yà ọ̀gbọ̀nà tó mú rí ẹ̀lọ́wọ́tọ̀ dọ́kọ̀ fáàmà ní ṣe ìgbẹ̀tẹ̀ kàbọ́ọ̀lẹ̀ rẹ̀ omori na wura ka hɛtɛ dɛ hɔta wɔhara ahyɛ a nabi nini to buka sɛyi na bakara ko wɔ ne paapa ɛbɛ wɔn a ɔkɔ no ɔbɛfa n'adza na adi saa dodo yɛ nika yi awubakari yɛ ɔno yɛ ɔbɛdi awubakari wɔn to omori kaa nkoro a gbɛyi si yɛ dɛ zɛnyi na bɛrɛ man kɔ wali gyan na pɔbi deɛ wɔ abubakar ina bɛ mo to omori abubakar wɔ bi da wali gyan na rɔdi allahu anhu. ọmọ mọ̀ ní wọ́n àkàrí ọmọ mi kò só ní ojú ọ̀mì nyáre ní àkọ́ ọmọ ìrẹ̀ hú ní húnọ ní abubakar la ilaha illallah la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam ẹ má rè ọmọ bí sáà bẹ ní kàrí àná ìsọ̀nù ojú sáà sáà bẹ ní rabi amakutu ka kaayi ka ɛkpɛ ne ne kaye ɛnyɔ yi yi eme ne ne anafiri ka anyɔ ne nyɛ nana yi wɔ pɛhɛ bɛɛ yɛ kaye ike yi otonto omo yi. ujɔn ɔna kan na ɔnyɔ izahuno na bo bak azɛbɛnɛ ana mɔkɔrɔ ahɔnyara bɛkɔsɔ ahɔnyara bɛ dịnya ya bụburu ya debe onye agha oboro dịmma ire ngwu nekpe eme ire ngwu m. eyibe na ire ngwu m ere na inehana e e ina ọkọ ya bụ onye ire ngwu m. ẹni tọ́tù kó tún búrú ọ̀kẹ́kẹ́ àtìrí wa àwọn ọ̀dọ́ nìyẹn yàgbọ́n dábọ̀ ọ̀nà ènìyàn ire ngwu nenwu ó kàyé إني لا آمن مكر الله ولو كانت إيدا رجلي في الجنة أبا كان أقول أما ظنته أما ظنته inobo olóòmù ní ìdára ọ̀la oóyè àwọn àyàn máa ní iná ìjánà kò yọrọ iná ìjánà bẹ́ẹ̀ fọ́ ìyẹ́ rẹ̀ ẹmọ ìbùnẹ̀tẹ̀ àwọn náà kàá ìkàjánà bẹ́ẹ̀ ní mẹ́hàmà máa do mori tutu yi nti omori kɔ kaayɔ alijanna ɔrɔ avɛ nɛnɛ do di certificate alijanna yaga di certificate eyi pɛlu ɛdɔ every paper every pɛlu wahali ofe apomen ɛnɛ tutɔ na ɔrɔ mɛka jibiri ɛnɛ tutɔ na ɔrɔ mori hi ɛnɛ kiri onto omori kɔ kaayɔ kɔ kaayɔ alijanna ɔrɔ avɛ nɛnɛ. صابر سعيد زبير طلعة وأبو عبيدة وابن أوف آشر لهم ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذي الكرم أنا ولنا أنتم ليك أو كاوة ليك ما تعاونك الجنة لا دعوني بك صلى الله عليه وسلم عليه وسلم أمري الله وبيان صار من الربيع لما جروا مريا أن رفعه آمني آه، أن آه، شهادة أولا آه، ما مرة مرته جوان شو يتكلم إذا أنا وهيك إبو مريدي أولا ما مرة مرة جوان كلمة التوحيد لا إله إلا الله جوان شو يتكلم ọmọ sai sọ ẹrẹsà na àjẹ láti ń tẹ́wọ̀n yìí ẹ̀lọ́ mọ̀nà àmì ìkẹyà sáà oríwọ̀ mú rí ètù ẹ̀wọ̀ sáà ọmọ àmàwọ̀ mú rí ọ̀rọ̀ mẹ́rin rí rí ní kú ìjẹ́ lẹ́kú àmì láìláà ẹ̀lọ́lá àgbáyé ẹni má kàrẹ́ àmì ya ní ẹ̀wọ̀

ففي أي طريق يوجد الورق النضر تردى ثياب الموت أمرا فما بها لها الليل إلا وهي من سندس خضر عليك سلام الله أي يؤتني وقفا فإنني ما جيدا نعم. فإنني رأيت الكريم الغرة ليس له أمر أوكي ọmọ oró kẹrẹ alìkẹrìmà lọ́wọ́ra ọ̀rọ̀ ma ní ọmọba ní oníbìrì gbòòrò amẹ́gbòógí ọmọgbògbò gbòòrò ọmọ mi tùkẹ́ ẹwà máma rẹ̀ gọ̀dọ̀ gọ́ọ̀gọ́ ilẹ̀ ní ọwọ́ mi ní gọ̀dọ̀ lẹ́nu yorùbá dẹ́nu kàkẹ́rì igi tó tọ́ kìí pé kú kú n'ala náà kàmí iṣẹ́ máa na sẹ̀rẹ̀ náà kwa dị ó kọ̀ọ̀kan àpá bí nǹkan wá. ọmọ yìí náà kúgbó oníbẹ̀ ìtọ́rọ mẹ́rin àmì náà kúgbó èmi kó rúgbó náà kúgbó èkó rúgbó àmìn àmìn àmìn. إذا شجرت العوف جلدة أصولها ففي أي فرع يوجد الورق النبر إذا شجرت ọka a na-abụghị ka ọchị gburugburu ọchị a siri maka na mmiri a ohere ya eche ahụ ọtụlọ ọrụ ọchị gburugburu ọchọ ọchọ ọchọ ọchọ ọchọ gburugburu e e ka akwụ akwụ ha ọhụrụ a ga mmadụ

obere ntomori kwerekwu ọkwa ha na ntomori ọkwerekwutọ anyị saghị cold war anyị saghị war mpụ esebe na opposite cold war kpọrọ ewu war anyị tanụmanụ jesa nne enu na iwu na e cold war kpọrọ ewu war anyị rekwu

رضي الله عنه أغنى الإسلام يوم أنتم مروا على في مكة دون تومر صلى الله عليه وسلم da su mutu ne gaba yau boku da hindu kan wata makka ana ne a kaka yin zayawo 10,000 shuga ce shuga ce islam don to muryi dora ne to ta ana ne ba wani makka yau الميسرة بقيادة لواء الإسلام الزبير بن العوام left wing battalion أنتم هنا ما جواه battalion by battalion إذن يكون الآن left wing battalion سنة زي نجرة إذا كما يدون كما يواها لكن أغلبها أبدا دي ونرى كماندا أنا الزبير بن العوام رضي الله عنه بقى أم جنادة دي مكة وفي مكة صلى الله عليه وسلم the right battalion there is another commander ìdòwò kọ́nà yìí wọ́rẹ̀ ìdòwò kọ́nà yìí wọ́rẹ̀ there is another commander ẹ̀rọ ọmọ the khalid bin wali sefullah al-masmoon khalid bin wali don tó mú ní kàyọ̀ kàyọ̀ ọmọ jòlúwọ́sí mẹ́kà wọ́sí mẹ́kà Epa Apostle Ojobi northern side of Mecca wọ Mecca. Epa ọba Ojobi southern side of Mecca wọ Mecca. Ani Ansar ni ani Madina ni. Bẹ́ẹ̀ kọ́ náà commando ni ọ̀dọ̀ sáàbì dínà ọba Adam. Don tó mú ríkà yìí Ojobi west Ojobi wọ́n Mecca wọ́tí Mecca. Muhajirun ẹ̀nọ́mọ́ bàbá ní Mecca. Èyí rẹ̀ kú ẹ̀dá àtàní Mecca ọ̀nà dai kamar komanda ya abu abu ubaida amir bin al-jarrah azabanan wallahi al-azim akare ni ai wa ma ka ka wa ki malaika e wa nabi ija apita ni tete e na na rete wa ko wa ho ba anan sa wa ma wa bari imani adiba ho dokto muri kai ama ko emire kwane Jebi northwest ní Maka. Bẹ́ẹ̀ni Maka rẹ̀ èétù àbẹ́mi ti ti ẹ̀zà bẹ́ẹ̀ ìfúzọ̀ tó rọ́dún omi tó mórí ọ̀tọ́ bọ̀sá rẹ̀. Iná mi mẹ́bá àrùsẹ̀. World organization arrangement the death car ètò. Ntọ́ mo ní ẹ̀ẹ́dẹ̀rẹ̀ ní Amnesty Kid Marshal, ntọ́ mo òkú náà. èyí rẹ̀ kó yìí mìtàn nítorí mo rí bàmà ènìyàn bọ̀ ọ́ kárí abẹ́rẹ́ ọ̀bọ̀ jẹ́ ọtí lọ ìjẹni mèrè brothers báyẹ̀ wọn máa bá ń báyẹ̀ ara àbáyà a àmà ni wọ́n rẹ̀jú rẹ̀ ní bẹ̀rẹ̀ títẹ́ kọ́ jẹ́ náà mọ́là ẹ̀rọ slọtụ wuri ni ka anyị dị nyere iwu situation nọ n'ọnụ mee ọrụ ọrụ ya muri ike ne muri ọba ọba ya ba na ya báyìí lọ́kẹ̀ ní ẹ̀nà àgbẹ̀ kúkú jẹ́ ọ̀dọ̀ fún orí lónìí tó agụrụ maka kabanwe maka ebe ịda hụọ al anaba onye arabụ ntụ ogbori yi radiyallahu anhu bọ́sí abu sufiyan bọ́sọ bọ́ọ̀bù atọ́ bí dídé tóntó ogbori yi sufiyan ya maka abu sufiyan bá ma ní jẹ́ òrìjọ́ ń pè mórí yìí dọ́jọ́ òdìdá ọmọ ọmọ ìhìnà ìmọ̀ta a mọ̀ ṣọ́wá jẹ́ òrìjọ́ pè mórí dọ́jọ́ òdìdá ọ̀ ẹ̀wọ̀n náà ma ní kọ́ ha mi pè mórí 21 years ilẹ̀ yóò rí kúrú kò yára

bẹ́ẹ̀ ni ìdọ́kùnkùn lò eré ọba yẹn ni àná tó wọlé mẹsì pa ọlọ́run jà ní ọlọ́run jà ní pátápátá báàmà bẹ́ẹ̀ kàn ní ọ̀tẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tó máa ń pa àṣà mi ẹ̀rẹ́ mi eré ọba yẹn ni. lọ́tọ̀ tó mú rí mi àbúṣe fi àmì ẹ̀rẹ́ láì láì ilẹ̀ láì muhammadu rasulillah sallallahu alaihi wa sallam tó tó mú rí bá káyà don to murika ya aba sufiyan ma huwa bu sufiyan amma ana laka an tashhadu an la ilaha illa allah an ko tuwa ban kawa mu de ke ni na sana o eke e bo mori o tuwa ban kawa ka ka la ilaha illa allah atire no ma ban wanya ban waye dafu abu sufiyan da jawab don to murika ashhadu an la ilaha illa allah ya

wọ́n bá bí níbi ẹ̀tẹ̀rẹ̀ ká ń bá ọmọ láti fi máa rẹ̀ ìdí mímọ̀ àbú ní èsì kẹyì wíwé yìí ní lúwa ṣáà ṣọ́ mi ní àbúsù díẹ̀ díẹ̀ bẹ̀ẹ̀ fẹ́ ọkà yìí lọ́ọ̀ká na máa àwò àlẹ́ àtún ọ̀rọ̀ na máa sọ̀rọ̀ na àlẹ́ ìkẹyà muhammad ọkà yìí àwọn àmì ní òmùrí ọ̀sá ọ̀gbọ̀gbìrì mú òmùrí muhammad ọ̀rẹ́ àmì ẹgbẹ́ ọ̀rẹ́ àmì ní orí òmúrí ọ̀sá iṣẹ́ àkàrẹ́bọ̀ ìkẹrì orí ẹni máa họ̀kẹ́ àmì òmúrí ọ̀rẹ́ àmì ẹgbẹ́ ní lọ́pọ̀ òmúrí rẹ̀ ọ̀rẹ́ àmì bu ewu ewu ini littafi anisi ne anisi ma ni mahawi ini mahadul azhar yi lori aho akwaro nada ọba ni sọda ogo mu ni eyi mara nkwana na jamu sote kami kwa ban gire so akwaro nada ọba ni sọda ije kami kama se post o sote kami kwa ban gire so akwaro nada ọba ni sọda ije hospital yi na ba ki makana shahidi yìí. uriere na ahike abu muri yo ne anebe ayane ra ko yo ko awo so tire wo muhammad era so ama bu muri ye en sene la tun to muri ama ne saka don to muri sallallahu alaihi wasallam bakai ama ana laka an tashhada anni muhammadun rasulullah an ko hikiya kawa mizenu na ma mahamma konte mu yawa bin idan ana mana da ta uza yini da ta uza yini wa fakan ne baka amma hadihi fa fi nafs min hashay asan mama ayi sai ina ina ina ma ne ni ke muhammad bin tuburi ani sai ina

الفاروق عمر بن الخطاب رضي الله عنه بعث وهو يقول فرعون لا اله الا الله دو غير ذاك غير يعفان لك ان لا اله الا الله واشهد ان محمدا عبد الله ورسوله واشهد ان محمدا رسول الله ما تشوفتم لين بس ما مين مكاي انا با محمد بن تومري ولا مين مكاي مين سما هو تومري sai kuma ka bi mene ka unto amma ba Muhammad ka kace na tuntum ana ba Muhammad sallallahu alaihi أو أبيناه سوق المجاز سوق بالمجاز أو ماذا يقول يرى بكي يا أيها الناس ما هي نزع قولوا وأكملك لا إله إلا الله أباك لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله tuntun muri kaye ka ya ma ne kan ne ka ogore le ba ba o ne ne ogore atere ne ne ona anya ne baba ko ko nyara yahudi mabde chere ma ne tere ma osiku ele tuntun muri ina ramadan mere ka oru tó ń tó mọ̀lú dị rẹ̀ sọ̀rọ̀ dọ́kà ohun tó mú ní ìṣọ́nù tọ́nà rẹ̀ ìrẹ̀rẹ̀ tó mú ní ọ̀rẹ́ ọ̀ta ọ̀nà bàbá kọ́kọ́ ayò yẹ̀gúdì ọ̀rẹ́ ẹ̀rù mùsùlùmí ọ̀rẹ́ ìrẹ̀rẹ̀ tó mú ní ọ̀rẹ́ ọ̀ta àmọ́ ọmọ náà jẹ́ òṣìṣẹ́ tẹ́mẹ̀ náà òyìn tì bẹ́ẹ̀ ni dóbi tó abubakari yape omar yape iri milima ne yape dole ko baka abdima alaika min ad ya muhammad tatamalan insha aw muhammad eba ti mu ka kenefa ati mu ka de sinya ru yo to bi bẹ́ẹ̀sì máa na ìgbó tó mú ní ọ̀bẹ̀ ẹ̀sì máa rọ ọbẹ̀ ní ìgbó ní ọ̀nà lọ́tọ̀ èyí ní jẹ́ ìbìmọ̀ tọ́lẹ̀ àánú mẹ́rin sọ ta ọtọ́rẹ ìmọ̀bìnìní tó wà tó tọ́rẹ ọtọ́rẹ ìmọ̀bìnìní tútà mọ́mọ́ ìtọ́lọ́rẹ̀ ìṣọ́m èyí ní jẹ́ la ilaha illallah wani yahudi ana ya ga hudu ba ba gbedi ni piti náà mori ibi ya ga hudu hura wa ba kaye olùgbé mi yóò tó omori yìí kaye àníbi ọ̀rọ̀ dọ́gba ọ̀tún ní mo ní tó omori concordes dọ́ọ̀ka dọ́ọ̀ka afẹ́fẹ́ yà bẹ̀rẹ̀ mọ́. وإذا أخذ الله وإذا أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أقررتم وأخذتم على ذلكم شريك قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وإذا أخذ الله أمريكا ما يسمعك إذن الأمري دا ميثاق النبيين دون جاء دون وعبان نبي أبان نبي فتي لما أعطيتكم من كتاب وحكمة إذن الأمري تتكلم بطواته دون سي حكمة ودون شيء ودون سيوة ثم جاءكم رسول مصدق لما معكم ama ka rasul kɔntɔnɔ ɔnɔba muhammad ama ni ka anyɔnza wo no tiri nɛ ɛna ne na ne na na bi ke na a kɔrɔ na esiri. bó mori ikọ̀ náà ka ìwọ̀ká wá ọmọ bọ́tẹ̀ rà nìyí iye gbọ́nà wá rí bẹ́ẹ̀ wọ̀ akọrọ ńlá kọlu fọṣọdọ wà á màmá kọm nínú ṣáàhìrì. ìjọ bíbí ni mi ìjọ mi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kọ na bọ́tẹ̀ bó mori ní

alam nashra laka sadrak ohun tó wòlí ayà ọ̀rẹ́ àwọn ẹ̀rọ adébùsọ̀ náà pa iná adébùsọ̀ náà máa pa òmùdí àwọn mẹ́ta àmọ́ mahama bọ́lá ní pa ọ̀pá ọ̀tá àkànnáṣọ́ ọmọ ẹ̀rọ adébùsọ̀ kẹrẹ mọ̀ níkẹyìn وأجلت إليك رب لترضى أنا مزاكو لو هي بتو بتو مريكي إذا يا بيرو مريكي

bàtí ohun tó mú rí mi. àmìbi ọ̀nà ọ̀nà òmùrí màá mi kárí ya mi. òní ìyàwó ìdí àná bọ̀bọ̀ kókó ọ̀nà ọ̀mà ni yé sí ìmọ̀ ẹ̀rú jọ̀bọ̀. ọ náà káàárọ̀ ọ kàánú mẹ́rẹ́ èso sáàmù ọ̀gbẹ́ nìyẹn. bàtí ohun tó mú rí mi. sábẹ̀ mi la ilaha illallah. ayawa ko sayidina umar alfaru bada Ba fanan bata wanke muri so ce masa ya rasu ƙwarar so ce ba sa rasu da yanzu sato ƙwarar sun ce muri kan an ce wáyé kẹ́ni àtọ́nú bọ̀bọ̀ púpọ̀ náà ẹ̀rù sí ní ẹ̀rù sáwọn ọ̀kara mẹ́ka yìí bẹ́ wọ́n máa ẹ̀rù sáwọn ọ̀kara mẹ́ka mìíràn ní bọ̀bọ̀ náà máa yàgò náà bẹ́ẹ̀ wọ́n tó mú rí sí màá hìn káyọ̀ àtàwọn ẹ̀hùn sí

أنا ببقنون أولي تفورو دكاي أو محمد إبرانو مان إسا يكاو كاوان دكا أي بيتريان أو كانوا كاين هونان أي بيتريان أو كان أو كاين هونان لكن تمرين أنا ببقنون دكاي

tutu ọmọ ọdọ wọn mẹta ọrẹ rẹ orí rẹ rẹ bẹẹ kàwé oṣù ụlọ bẹẹ wọn tà tà mẹ. أشهد أن لا إله إلا الله وأنك محمد رسول الله أو أنك محمد رسول الله أنا ببطل كلمة الشهادة يوم سنة أنا أو محمد أنت ọtọ náà ọrọ àwárí sọdáka yà boko kò bóni mi. la ilaha illallah muhammad sallallahu alaihi wa sallam n anu na ya anu muri ya mẹtọ ami a omuri na okogo na okogo na wasogo na wasu ikure mana wannan jana na kai ke yana amin amin amin zuban to muri afanya to ni zuge maslak to muri ni ama go zuge abu ya kama akara yana jin ba haka ko muri kan to muri kan ni ra ma bulita wee kootu abụl yatama ka aka abụl yatama ka wee mụrụ ika wee kootu abụl yatama ajụjụ ihu ụlọ ka ọrụ adịghị ka ajụjụ ihu kwan tonto mụrụ ika ka aka abụl yatama ka o mụrụ ika ka aka abụl yatama tonto mụrụ ika enyechasịla ya ya heke ọ na-ekwe omori mụrụ ika ka aka ya omori ika ntọ mụrụ ika abẹ́ aláwọ̀ na bẹ̀rẹ̀ aka tí àgbẹ̀ òmùrí rẹ̀ kà bí àgbẹ̀ òmùrí rẹ̀ kà òwúrò ka. ní èpì ọ̀bọ̀n náà bẹ́ẹ̀ bá ẹ̀bọ̀n náà ó ọgbọ á nìyí òmùrí ó ọgbọ òmùrí ọ̀bọ̀n kà gan-an ẹ̀yìn rẹ̀ ló ka lápọ̀ọ̀pọ̀ lọ́tún tó múrí nù ní ẹsẹ̀ lọ́tún náà mẹ́rin. ọmọ mẹ́rin ọmọ ọmọdé ọmọ mẹ́rin ọmọ ọmọ ọmọ àpẹta náà ọmọ ọmọ reality ọ ìrìn àmà bí àmà nì ẹnì bí ọmọ ọmọ ẹnì sí ẹnì green. ebura life, reality. Ere mama, Ọmọ ya ka ya nwa anina. Bọ́tù ntú mo ní nìyẹn. Ani bàbá kúkọ́ lọ lọ́nà ọ̀rẹ́mà nílé orí. Lọ́nà ká ya nílé wa máa bá bá ní máa káàmù máa káàmù ní káyé ohun tó mo yí ọ̀rọ̀ ó ṣèbìrà èbìrò bóró pàdà sí náà ẹ̀kẹ́ èbìrò bóró ọ̀rọ̀ ó ti pàdà sí náà ẹ̀kẹ́ ni ẹ kò kàtàkàtà. wọ́n bá ọmọ lórí ìdòrò tó mo yí nìyí. wọ́n bá ọmọ yìí nígbà aṣọ wọ́n fi dáhùn nínú èrè ọmọ yìí ọ̀nà. ɔne ne de kaeɛ no amɛyɛ ɛhyɛ pɛɛ ne ramadan da ɔmabirɛ yi al'arif billah abul yazid al-bustami amma mu abazi yenyi man na ya ko ya ko da ta abokiri ama gadawi bude ma go ne tuwani do si fargo gune ne amin amin ya kai ne dawa ne gine ha ne ne na anawa umetora yeye umeturi imani yeye umeturi zeyi umeturi lafiya yeye umuri na ukogo ebe wa mwana rasoiza na mazaina hama nabo eki hii aba gereo iyo mai bono rasoiza kukirike amin amin amin abadu ne kaka erowa bo na yana da da erowa ina du ina da ne yace shirku na gero mori omuri na kugo bayan wajibi wa

آمين آمين اللهم أرنا الحق حقا ارزقنا اتباعه وأرنا الباطل باطلا ارزقنا اجتنابه اللهم من أراد بالإسلام والمسلمين سوءا فسلط عليه صفة قلبك جبار السماوات والأرض يا من له كل العزة ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم

وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه فبقرك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم ولله المكر جميعا يا ربي يا من له جميع المكر ارزق كيد من اراد ان يكيدنا عليه وهول مكر من اراد ان يمكر بنا عليه واصرف خذلان من اراد ان يخذلنا عليه واجعل سوء من ارادنا بالسوء عائدا عليه ولا يهيق المكر السيء إلا بآله وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذها عليم شديد اللهم ارحم فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرى به المقادير إنك على كل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبة وعند الموت شهادة وبعد الموت جنة وهريرا ونعيما وملكا كبيرا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا وقالا ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار توفنا مسلمين مؤمنين بعد طول العمر في صحة وعافية وقوة جسم وقدرة بدن وسلامة أعضاء وسعة رزق وزيادة إيمان وزيادة علم وأمرتنا بالصالحين وفعالا لما يريد وجل آخر كلامنا بقول لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلوا على النبي الكريم